Àsàlámù àlékún gbogbo ànímà nẹ́bí ẹ̀rọ lẹ́sì ìsìláàmù bá dé kò gbà kólé ẹ̀ka àbọ̀ sórí ètò àdínú Yusuf ètò wá ti mọ̀ ẹ̀dá wa lẹ́kọ̀ọ́ lórí bá a ti ṣèjọsìn olúwa dẹ́dà níbàámu pẹ̀lú àlùkò àrí òṣù náà nẹ́bí ọ̀rọ̀ àkídà ó fi mọ́ mu àmàlà ìyẹn bá a ti mọ̀ bára wa lò. orí ìkànnì royal fm ninety five dot one ìlọrin ètò àdínú yusuf yìí àti mọ̀ wá ìlérọ̀lẹ́ ojoojúmọ́ bẹ̀rẹ̀ látàgò márùn sí márùn àbọ̀ five to five thirty p àsọ̀kún ètò ní dr abdulfatah sàrùmí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 أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعو قفل الله أتريك أتلاتف النبي ومحمد بأمار إليه وصحابه gbẹ̀ntí ń tẹ̀lé ìlànà anábì sallallahu alaihi wasallam tó fi di ọjọ́ gbẹ̀ǹde alkiyama abẹ́lúwa kó fi ìkẹ́tì àtọ̀rọ̀ yìí kó fi kárí wọn. gbogbo àwa mùsùlùmí tí a ń gbọ́ ètò ad-dinu yusrun gbogbo wa ni a kí káàbọ̀ sí orí ètò yìí so a kú náà rọmọdọ́ọ̀nù náà di márùn ní èmi so abẹ́lọ́ nǹkan mọ́ṣá gbà ní ìbáàdà fún wa. ọ̀rọ̀ tí mo ń bábọ̀ wá òun náà ni ọ̀rọ̀ nípa ọkàn so àwọn àìsàn tí ó máa ń ṣe ọkàn so ní kíláàsì àwa kẹ́yìn ni pé alukọ̀ tí a ṣe kẹ́yìn tí wọ́n bára sọ̀rọ̀ nípa nifak ìwà ẹni pé munafiki ṣèyí sọ̀rọ̀ so kí ó wà nínú ọkàn yẹn a ṣàlàyé pé ah ìwà tí ó lágbára ni tó ṣe pé. ó jẹ́ ọ̀kan nínú àwọn àìsàn tó máa ń ṣe ọkàn ní èmi etí afẹ́ tó ń mẹ́nu lé nínú àwọn àìsàn tó máa ń ṣe ọkàn títí pé tó ń kálukú bá ti ń rí nínú ìṣe sí èèyàn ní ọmọ pé ayé àìsàn ti ń ṣe ọkàn èèyàn àìsàn ti ń ṣe ẹ̀mí èèyàn náà òun náà ni àríyá àríyá kárìmì kárìmì so kárìmì òun ni òun náà ni ayin ya amala àwọn ayin yaquma al-abdu bi amalin min a'mali al-ibada òun ni kí ẹni tí ó jẹ́ mùsùlùmí kó máa ṣe nǹkan kan nínú àwọn ìbáàdà so tó yẹ pé bí ṣe ń ṣe ìbáàdà yẹn lè yànà la sànà kó ba lè rí ẹ̀yìn nínú náà lọ́dọ̀ àwọn èèyàn káwọn yóò bá lè yìn kó bá lè kí i kó bá lè mà á ṣètò pé nǹkan tí ń wá ní ọ̀dọ̀ wọn nìyẹn ìtumọ̀ rẹ̀ ni pé ẹni yẹn kò ní í ṣẹ̀sìn nítorí tọlọ́run pé kò ń fi rí ládá lọ́dọ̀ ọlọ́run bí ẹni pé yóò máa wá kí àwọn èèyàn kó ń rí nǹkan kan lérí ẹ̀sìn tí ń ṣe yẹn sólẹ́yìí ẹni tó bá rí báyẹn àìsàn tí ń ṣe ọkàn rẹ̀ sùkúrà ń gbà tí àwọn afábá ń ṣàlàyé rẹ̀ wọ́n ní kíní ó le gan kọ́lẹ̀mà yẹn jù mí ni wọ́n áhàdùn ó máa ń kéré ẹni tọ́lọ̀ ọmọ ńlá níbi irú àwọn nǹkan yẹn sọ abẹ́lọ́run kọ́lọ̀mọ́ ṣàtúwá sí ẹni tí ó là ẹni pé àwọn ẹ̀mí ó sábà máa ń láìkì kí òun máa ṣe kárí mi lórí iṣẹ́ tóun bá ń ṣe gbàtí anabi sallallahu alaihi wasallam tí ó ṣàlàyé rẹ̀ àwọn anabi pé pé ó wà ṣirikún asgharu aw ṣirikún khafi hmm, ẹbọ tó pamọ́ ṣirikún khafi